هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدعو قف ولا وضع أتريك أتيك فهو النبي ومحمد أبا أرى لي النبي وصحابة بنتي أنت إلى النبي تفيد يوجد بند القيامة abẹ́lọ́run kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn gbogbo àwọn tí a ń gbé ètò àdínà yóò sọ̀rọ̀ nà wọn náà ni wọ́n tó gun orí afẹ́fẹ́ báyìí gbogbo aláké káàbọ̀ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ nípa taqwallah ìbẹ̀rù ọlọ́run ọba iná ni mo ń bá lọ so èyí tí máa kọ́ fi wọlé ọ̀rọ̀ ní èní òun náà ni ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kan náà àwọn sálàfù wa ah, Ibn Sirin nínú ọgbà tí àwọn yẹn bá wá sọ́dọ̀ Ibn Sirin gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àwọn tó máa ń jẹ́ àwọn àfà àwọn èèyàn máa darí wá sọ́dọ̀ wọn láti máa wá ṣàlàyé nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí wọn kódà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé mo lálàá kankan ṣẹlẹ̀ sí mi àwọn èèyàn máa wá sọ́dọ̀ àwọn àfà bó ṣe wà láti ìpìnlẹ̀ nìyẹn ẹ̀rí àmọ́ àfàlọ́wọ̀rọ̀ jẹ́ olùbẹ̀rù ọlọ́run kọ́ mọ́ wàá mọ́ wá kó àwọn èèyàn sínú wàhálà látara kan wá ń fi ohun tó ń bà wọ́n lẹ́rù wá ń ṣàlàyé rẹ̀ fún ọ. ẹ̀rí sí ilẹ̀ ibn Sirin náà ní ìró ìyá ẹnìkan wá bá wá tó òun lálàá wá ṣàlàyé fún ibn ìyẹn ni pé aláyẹ̀dẹ́rú bá. inú ti rí wọn sọ́rọ̀ pé ittaqillaha fil yaqaza ittaqillaha fil yaqaza wípé ẹ̀ ń tó kù fún ọ má bẹ̀rù ọlọ́wọ́n bá rẹ̀ nígbà tó o bá sí lójú ọrùn nígbà tó wà lójú ayé bẹ̀rù ọlọ́run la yadurruka ma ra'ayta fil manam gbogbo nǹkan tó bá rí lójú oorun kódà kò lè dẹ́rù bà ọ́ kò lè kónira bá ọ Ibn Sirin tó fún arákùnrin yẹn jẹ́ olùbẹ̀rù ọlọ́run yẹn ni pé mójútó pa òfin ọlọ́run ọba má pa òfin ọlọ́run má náà lẹ́fi mọ̀ pé àwọn àfáà wọ́n ṣe rí nípìnlẹ̀ lélẹ́yìí ibi tí a ń gbìyànjú láti pé ká darí àwọn ogun tí ń jẹ́ àfáà ká darí wọn sílẹ̀ bọ́ kéèyàn yí àfáà kó jẹ́ pé ògùn ni ó máa polongo ẹ̀rù ni ó máa dábàá àwọn èèyàn ẹ̀rí

wọ́n wá ń sọ̀rọ̀ àwọn olóko burúkú kò sí ó kọ oríṣiríṣiríṣi burúkú náà wá ń jẹ́ káàkiri látara kẹ́ni láti máa ṣe mùsíbà fáwọn èèyàn yìí náà ni wọ́n ṣe mùsíbà lójú ilẹ̀ lójú ìlú arífáwọn tó ń gbé mùsíbà wọn wá sórí rédíò àwọn afẹ́sùn wọn rí báyìí olùbẹ̀rẹ̀ ọlọ́run làwọn àwọn máa ń pè èèyàn sí bẹ̀rẹ̀ ọlọ́run nínú kọ́ máa dásìkò fáwọn èèyàn kí ẹ gbọ́dọ̀ jáde lásìkò gbà báyìí sí báyìí so ẹ ń báyé jẹ́ nì ẹ ń pàwọn èèyàn láyà ẹni tí ń da òjọ́rú nìyí kí ọmọ tó bá rìn pé mọ́ jà látago báyìí tago báyìí sí sọ́lọ́ lọ sọ bẹ́ẹ̀ fún àbá nàbì sallallahu alaihi wasallam tí èèyàn bá fẹ́ jáde ànábì ti sọ àdúrà tá a ṣe fún wa láàárọ̀ náà sì ni bisimilahi tawakkaltu ala Allah so kó yóò ṣe kí wọ́n jáde so ànábì ti kọ́ wa láwọn àtúkárù tá a ṣe so ìwà ni pé tó dago kó tó jáde kó ságo tó mìíràn lè jáde àbí yìí mọ́ jáde bọ́ta ṣùgbọ́n tó bá ń sọ ọdún yẹn fún tóun náà bá ń gbọ́ wọ́n fẹ́ sílẹ̀ lọ́nà ni o. بكنا الإمام عبد البر الإمام عبد البر أني ابن آدم اتق الله يحبك الناس وهم كرهوا أني ومنيا bẹ̀rù ọlọ́wọ́n bá rẹ àwọn èèyàn padà fẹ́ràn rẹ kódà tí wọ́n bá kọ̀ tó wọ́n fẹ́ràn rẹ wọ́n padà fẹ́ràn rẹ torí ọlọ́wọ́n bá tí ìmọ̀ ń jẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ yẹn náà ni wọ́n ti súnmọ́ yẹn so mo kàn fi lè ṣe gẹ́gẹ́ bí àbáwọlé ọ̀rọ̀ ni sọ̀rọ̀ taqwa ibi tí mo fẹ́ lọ lónìí bẹ̀ ni pé sifatul muttaqin àwọn nǹkan wo la rí yẹn ni pé àwọn ìròyìn wo àwọn attribute wo láàrí lára ẹni tí ó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run torí gbogbo èèyàn náà ni yóò jáde bọ́ta lónìí òun bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run sì ní àti sọ pé àtẹ́kọ̀ọ́ àhónà ànábì ní ìbẹ̀rù ọlọ́run ibi ìlọ́wọ́ wa ashara ila sadrihi ànábì wà fọwọ́ lu àyà rẹ̀ pé inú ọkàn ìbẹ̀rù ọlọ́run máa wà àmọ́ àwọn kìnnìkan ń tí yẹn máa ń rí lápẹẹrẹ lára àwọn ẹni tó bá fẹ́ jólùbẹ̀rù ọlọ́run tó pé ìwọ ni gẹ́gẹ́ lọ́wọ́ máa mọ̀ fúnra rẹ pé ah ó dà ní pé àwọn ìròyìn ìbẹ̀rù ọlọ́run ó ti ń pè sára mi ṣùgbọ́n náà ó ti mọ ẹlòmíràn ọmọ pé kò sí bẹ̀rù ọlọ́run kankan lára wọn kódà kì í ṣe kéèyàn owó láwà ní ọ̀rẹ́gẹ̀dẹ̀ níbẹ̀rù ọlọ́run kì í ṣe kéèyàn kún rí jákìtì náà níbẹ̀rù ọlọ́run kódà kì í ṣe kéèyàn onírúgbọ̀n jákìtì níbẹ̀rù ọlọ́run. tó wọn náà zuhudu taqiyyu bi halqi rasi ولكن باللبس أصواب وليس باللبس أصواب الغلاظ انت ومنظور تقي kò sí ìbẹ̀rù ọlọ́run ìráyé sá níbi ibi hẹ́lkẹ́ra sí kó o ṣeré jẹ́gẹ̀dẹ̀ kí wọ́n wá kún sírí rẹ̀ àbí kó yẹ kó ọmọ darí kíkan dáràn ṣùgbọ́n ni pé ìṣesí ìrísí kan ni wọ́n fi ń mọ olùbẹ̀rù ọlọ́run kódà wà lẹ́yìn ìṣẹ̀bẹ̀ ló bù ṣe àfọwábẹ̀ rẹ̀ láàrì kọ́lọ̀ lè wọ àwọn aṣọ tó nípa ẹ̀kọ́ lọ wọ́n aṣọ tó strange kọ́ wọ́n aṣọ tó dọ̀tí kọ́ wọ́n wọ́ káàkiri ṣòkòrò ìlòmí kún rí jẹ́gẹ̀dẹ̀ yóò tún ṣe dá yóò tún sọ̀rọ̀ rẹ̀ dídáadáa ẹ̀ kàn bá lérí pé wòlíì olùbẹ̀rù ọlọ́run tó kọ́dà ìlòmí kó sílé wọn láwọn wàhálùwà lọ gbá òpùrọ̀ wọn lọ lè tilẹ̀kùn mọ́ rí inú ilé wọn mọ jẹun wọn mọ sùn ó sì láwọn wàhálùwà kò ní jáde bọ́ta ọ̀lẹ yóò wá ní òun jẹ́ kọ́mọkùnrin lẹ́ni ọlọ́run ọba torí eléyìí kò í ṣe tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ọba nìyẹn so ìbẹ̀rù ọlọ́run náà ni ìṣọ́ òfin ọlọ́run so ìròyìn tẹ́wọ̀n wá láàrú ìbẹ̀rù ọlọ́run náà la fẹ́ máa kàdédé díẹ̀ yìí so abẹ́ ọlọ́run kọ́lọ́ mọ́ṣá jẹ́ kí irú ìròyìn yìí kọ́lọ́ kójú kó wà ní kára ẹnìkan kan wa ẹni tí ò sí ń bẹ̀ kó ń gbìyànjú kó gbìyànjú fẹ́ni tó ti wà láàrẹ̀ kó dúpẹ́ fọlọ́run kó tún sàlékún rẹ̀ sí so àkọ́kọ́ ń bẹ̀ ni pé tawhid Allah ẹni tó bá fẹ́ júlù bẹ̀rù ọlọ́run ẹni yẹn tí ó jẹ́ ọlọ́run nìkan oṣù náà ni ó máa gbé fún nítorí ń jẹ́ iṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe ọlọ́run nìkan oṣù náà ni ó gbà pé kó lọ́wọ́ ọba ní í ṣe ó gbà pé pẹ̀lú ní ọ̀ka láti lè ṣe irú ẹni tó bá rí báyẹn á olùbẹ̀rù ọlọ́run ọba ni ìyẹn ni pé àkídà tó sáfìyà àkídà tó má ìyẹn ni pé ìmánì tó má kanga irú ẹni yẹn tó jìnà sí ní táǹpé ní ẹbọ ìmánì tó gbà pé ọlọ́run ọba òun lọ́ba tó ṣe pé òun ṣàrìsì kí fẹ́ dá ọlọ́run ọba òun lọ́ba tó ń ṣọ́ ẹ̀dá ọlọ́run ọba lọ́ba tó lè pa ẹ̀dá òun lè ní kí ẹ̀dá ọmọ ọbẹ̀ láyé tí ó gbà pé ẹnìkan lè gba ẹnìkan lè dẹ́míyàn lógbòdò ẹnìkan lè mọ́jẹ kíyàn débi téèyàn ń dé so rẹ́ni yìí ó gba àwọn rògbòbéyà ọlọ́run pé ọlọ́run ọba ló ń ṣe gbogbo tó ń ṣẹlẹ̀ nílé ayé ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ ní ń darí rẹ̀ òun ní mójútó tẹ bá gbóró rọ̀ báyẹn lẹ́nu èèyàn kẹmọ̀ pé àyìn yìí àpẹẹrẹ ìgbẹ́rọ́ ọlọ́run ń bẹ lára rẹ̀ ara àwọn àpẹẹrẹ kan ni bẹ́ẹ̀ náà wà ní ìbádà ọlọ́run ọba kò ní gbé ìbádà ọlọ́run fẹ́lú mi afọlọ́run nìkan ṣọ kò ní pe ẹlòmíì afọlọ́run nìkan ṣọ kọ́mọ kọ́mọ lóhun tọrọ nǹkan lọ́rọ̀ ní fi pọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn so ẹni tó bá rí báyìí ẹni pé ènìyàn jìnà ṣẹ́ bọ́ gédégédé ènìyàn ò ní nǹkan kan ti ń tọ́po sí nínú ilé kò ní nǹkan kan tí ń forí kò ní nídìí kò ní lóka kò lóka kò ní sẹ́rẹ̀ kò lóka kò ní nǹkan dèmọ́ra kò ní nǹkan kan ló ẹni yẹn àwọn ẹnu ní jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba sẹ́wò nàbí ọlọ́ọ̀hì Nuh káfílẹ̀ mọ̀ pé tawhid òun ló ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba gbogbo èèyàn ló kílẹ̀ sí ipe tánàbí ní wàá ṣe láyé tọ́lọ́n fi gbé dìde ni pé ọwọ́ àtakò àwọn tó ń ṣẹbọ nàbí ní wàá sọ fún wọn tábà wọ́n Suratu Shu'ara àyà one oh five وني كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوه نوح ألا تتقون so نبي الله نوح باتو كوي àwọn ìjọ rẹ̀ ألا تتقون pé ẹ sì bẹ̀rù Ọlọ́run ìtumọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ni pé ẹ sì jáwọ́ kò ní bí ẹbọ kẹ́yẹ lọ sí ọ̀dọ̀ àwọn òòṣà Lata Uzza Manat kẹ́ má lọ bẹ́ẹ̀ ẹ má lọ síbi ẹ̀yà òyìnkọ̀ wà násùrà ọ̀yà gúúsà so ẹ má lọ síbẹ̀ má ẹ pa wọ́n tí ọlọ́run nìkan oṣù ní kẹ́ẹ̀ máa bẹ̀ so ìtumọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba nìyẹn ìwọ́n tó ní kíní kan tó ń kán tó tó tó ìwọ́n tó lọ́ṣẹ̀ kan tó fi ń wẹ̀ pé kọ́mọ márìbì kí wá fún ọ ìwọ́n tó lọ́ṣẹ̀ kan tó fi ń wẹ̀ kọ́ bá lè máa tà ọlọ́ṣẹ̀ ìyọnu ayé aláìwọ̀bẹ̀rù ọlọ́run tó bá ń sọ pé olùbẹ̀rù ọlọ́run dàmọ́ kára rẹ̀ sí i òwò náà ti rí i o ti lọ lè gbẹ̀mí tẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lẹ́yìn nìkan táwọn ń ṣe lálàyé fáwọn èèyàn kó kálukọ́ mọ wá wá sórí rédíò kọ́ mọ wá sórí àìlú kọ́ kó kọ wọn lómi àdúrà wọn lómi ọ̀ní ẹlẹ́ni àdúrà ọ̀ní sẹ̀kẹ̀rẹ̀ àdúrà ọ̀ní bàtà àdúrà ọ̀ní fìlà àdúrà ànábì wo ọlọ́run o ìgbàdúrà mi kí ní ká ó sì máa sọ àwọn olùkọ́ kó kọ oríṣiríṣi káàkiri ọlọ́run dákun ọlọ́run dákun ọlọ́run àìkí ní ń jẹ́ ọlọ́run dákun náà ló ìtú ayé jẹ ni ọlọ́run mọ́jọ rẹ̀ mí náà ló kọ́ tiẹ̀ ń jẹ́ àmì náà náà lè mí ń jẹ́ ìtú ayé jẹ ni gbogbo ẹ̀ wàláhì tẹ̀sán ọlọ́run ọba rú ni. sàpẹ́sì ọlọ́run lọ́ba káyín ládérú léyìí ni àá sàpẹ́ àdúrà yín bá ti gbà ní tọ́lọ́run ti dákun fún ọ jòkó sílé rẹ̀ kí ló tó wá lérò rédíò fún tò ìtú yẹn jẹ dẹ́fìrí pé òun náà ní ìṣòro ní ti ń le káàkiri náà ni náà so ẹ̀yin mùsùlùmí ẹ tají ẹ̀tàjí ẹ̀dá nǹkan mà so kẹ́kẹ́kẹ́ bọ́ lọ́wọ́ fìtínà so gbogbo nǹkan tẹ́ ń bá kì í yẹ ní bọ́ lọ́wọ́ fìtínà ẹ̀ ní ń bẹ̀ bí tẹ́ ti ń fò lẹ́ẹ̀tì máa bà kì í ṣe pé nǹkan lọ́kọ́ mọ́ ṣàpànà fún wa so oúnjẹ ó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ẹ̀tùn rí pé ẹni yẹn ọlọ́run ọba ló ròyìn rẹ̀ nínú alukur'an ìbẹ̀rẹ̀ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين olùwàní alukọ̀ránù yìí ìmọ̀nà ló jẹ́ fún àwọn olùbẹ̀rù ọlọ́run olùbẹ̀rù ọlọ́run alimutekun ó wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn olùbẹ̀rù ọlọ́run wọ́n ní alàbíyìnà yu'minuna bil ghayb àwọn làwọn tí wọ́n nígbàgbọ́ sí nǹkan tí ojú ò lè rí tó ṣe pé ọlọ́run sì ní kí wọ́n gbàgbọ́ ànábì ní kí wọ́n gbàgbọ́ ojú sì lè rí nǹkan yẹn alladhina yu'minuna bil ghaib wọ́n nígbàgbọ́ sí nǹkan tó ju wọn ò tó ọlọ́run ọba ojú wo tó ọlọ́run àlè rí ọlọ́run ọba ẹ̀rí tó sì nígbàgbọ́ sí pé ọlọ́run ọba yẹn ọba tó ń bẹ ni kódà ẹyọ kan ṣoṣo ni ẹyọ kan ṣoṣo ni tó kódà ibi táwọn ju epo wà ní pé àrùsí náà ọlọ́run ọba wà torú ẹni yẹn nítorí ní àpò ó ti níròyìn ìbẹ̀rù ọlọ́run lára mìíràn ó gbà òun ni ó fi kùránù ránṣẹ́ kò sójú rẹ̀ musa ti gbà pé ọlọ́ọ̀ba ló fi kíní yìí ló fún anabi sallallahu alaihi wasallam yu'minuna bil ghaib wọ́n gba kádàrà gbọ́ yu'minuna bil ghaib wọ́n gba ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú nínú sàárè wọ́n gbà gbọ́ kọ́ra bójú wọn ò tó bóra kẹ́nìkan ọ̀lọ́kọ́bọ̀ rí ohun tó bá ti olùbẹ̀rù ọlọ́run ní ọgbà nǹkan yẹn gbọ́ yu'minuna bil ghaib ìjọgbìn wọ́n tán tí olùbẹ̀rẹ̀ ọlọ́run náà so yóò mi nígbà bí lọ́sọ yìí bíi in tí ò tí ì ṣẹlẹ̀ ní kú ẹ̀rù yóò sì máa bà wọ́n kalẹ̀ pé hey lẹ́yìn ikú kí ni nǹkan mọ̀ nǹkan ó ṣẹlẹ̀ so olùbẹ̀rẹ̀ ọlọ́run ní máa rí báyẹn látara pé kí ni n tójú rẹ̀ ò tó àmọ́ tá nàbí ti sọ pé wàhálà ń bẹ o lẹ́yìn ikú nínú sàárè o wàhálà ń bẹ o lẹ́yìn ìgbà tó lóun bá gbé wa ìdẹ́njọ́ gbé tí wọn bá rẹ nìkan ní sọba ń sọ fún yín pé àlùkìyàmọ yín tẹ̀ ń sọ wọn ẹni ta ló tó dé wọn ní bàbá wọn ní ah olùbẹ̀rẹ̀ ọlọ́run ni wòlíì ọlọ́run ni kí wọn pe ọ ní kò nǹkan kan ọ̀tọ̀ ọlọ́run gbà nù so ẹni tó jẹ́ pò kínu so kẹfìrí ọlọ́run ẹni tó bá ti lóun ọ̀gbà ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ kó tó pé ní tójú òun bá rí náà lòun ọgbàgbọ́ so àwọn Mu'tazila torí ẹni yẹn bá lọ kí n táwọn bá fojú rí báyìí tí làkàyà wọn bá rí báyìí náà làwọn gbà àmọ́ táwọn òfojú rí àwọn onígbàgbọ́ tó wọ́n takò pé kò sí ti ń jẹ́yà nínú sàárè pé ẹni tí yẹn bá wà nínú sàárè ọkàn wà bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n tó bá nílùú rí báyẹn ẹ̀ lè pé ní ẹni tó bẹ̀rù ọlọ́run ọba o ẹ̀ lè sọ pé nìyẹn bẹ̀rù ọlọ́run bákan náà wọ́n yuqimuna salah yuqimuna salah so ẹni tí yóò jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹni yẹn yóò jẹ́ ni tí yóò máa kírun yóò máa ìrun kí dáadáa iqamatus ẹ̀rì kò ní jẹ́ ìrun paruparu kò ní jẹ́ aláìkí rárá kò sí ní jẹ́ ní tí ó máa kí jákujáku kò ní jẹ́ aláìkí kò sí ní jẹ́ tí ó máa kí jákujáku yóò máa ní iqamatu salah yadumu ala salawat yóò máa kírun lásìkò rẹ̀ yóò máa kí déédéé ló sì mọ bí wọ́n ṣe ń kí gangan olùbẹ̀rù ọlọ́run kí wọ́n ní bàbá kan bẹ àbáwọn ìyá kan bẹ wọ́n bẹ̀rù ọlọ́run àwọn ọmọ ìkírun o àbí wòlé ọlọ́run àmẹ́ ẹ̀ ní báwọn kan dé mọ́sálásí o ẹ̀ ní báwọn kan kírun gbìyànjú bá ń kírun àwọn òjòkó wọn ni wọ́n ní kí ló dé wọn ni wàlámi yá ilẹ̀ mú ẹni òsọ́lẹ̀ bí makata pé mọ́kà làwọn bàbá wọn tí wọ́n ń kí tiwọn torí kíni kí ló dé ọmọ kí ní lọrin náà kọ́ máa kí lójú táyé kọ́ máa kí níbi àdúgbò wọn ní kí ti wàhálà lọ mọ́kà fún mọ́kà tí ojú àwọn èèyàn tó pọ̀ wá ń bẹ̀ so ìrọ̀ níjò lànàbì sallallahu alaihi wasallam lójú kó sí Mẹdínà tó sì ní àyílà òní mọ́kà ní ti lọ lè kí mọ́kà náà lànàbì Mẹdínà lànàbì náà ti máa ń kí so kí ló wàá dúró nílọrin fún tó wà ní ìwọ̀n kírun ní mẹ́kà ní àsìkò tó bá ń kírun lọ́wọ́ nílẹ̀ so àtújẹ irọ́ ni ayé nìkan ṣe ìjọ́tọ̀ ọlọ́run ni kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ìjọ́tọ̀ ọlọ́run ni sórí ẹni yẹn kò lè jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run láéláéláéláéláé so yuqimuna salat wọ́n máa ń kírun bákan náà wa mimma razaqnahum yunfiqun olúwa ní aláǹdá tó fi dá wọn mà ní pé wọ́n máa ń yọ zakat èrè owó tó bá ní wọn máa ná kéèyàn ó yọ zakat ẹni tó bá ń yọ zakat sọ ẹnìyẹn àpẹẹrẹ ó níbẹ̀rẹ̀ ọlọ́run torí òun ló ṣe owó ara rẹ̀ òun ló ṣe wàhálà rẹ̀ tí wọ́n ní forty million yóò wá mú one million jáde ńbẹ̀ yóò sì gbé fún àwọn tí ń ràn mọ̀gbà tí ń ṣiṣẹ́ rẹ̀ Allahu Akbar sórí eléyìí ìgbàgbọ́ ni ìpínlẹ̀ ló fi yẹ kíló àwọn tọ́lọ́mù bá ṣe irú nǹkan báyẹn nírọ̀rùn fún ẹ̀ka ètò ìmójútó àwọn nǹkan míì tó lè ba kínní yẹn jẹ́ ọlọ́run ṣàánú ẹlòmíì ọlọ́run ṣàánú ẹlòmíì tó ṣe pé irú ọ̀rọ̀ zaka yọ ká ìsànú yọ́kakú ìmọ̀ṣẹ́ dáadáa yọ́kakú wà láyà pẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run àmọ́ èyí tó jẹ́ pápá ń bá rí ju ni wọ́n kọ́ sọ fún ọlẹ́ẹ̀kan yẹn kó jìnà sẹ́bọ torí ẹbọ yẹn yóò ba gbogbo sẹ́rí tí yẹn bá ń jẹ́ bàjẹ́ ni náà ní sẹ́rí àáfàá tí wọ́n máa pariwo ẹbọ fún àwọn èèyàn fáwọn mùsùlùmí kí wọ́n jìnà sẹ́bọ àáfàá yẹn ọ̀fẹ́ràn àwọn èèyàn kò o ó gbọ́dọ̀ ṣàlàyé ẹbọ pàtàkì jùlọ ló àsìkò tó ṣe pé ẹbọ gan làwọn èèyàn ń polówó ló àsìkò yìí wọ́n wé láwà ní wọ́n sì mọ polówó ẹbọ fáwọn èèyàn wọ́n wọ aṣọ àfà wọ́n sì mọ polówó ìgbàlẹ̀ ìdarí àwọn èèyàn sínú ìgbàlẹ̀ ìdarí àwọn èèyàn sínú awo ìdarí èso àwọn èèyàn di ògbóni wọ́n sì mọ pa àwọn èèyàn sí tò látara pé àwọn ọmọ pa àwọn èèyàn fẹ́ sẹ̀sìn àmọ́ ogun táwọn bá kú ti gbé fún wọn náà ni yọmọ jẹ́sìn fáwọn èèyàn náà ni ẹni tó bá jẹ́ ó súnmọ́ gbọ́dọ̀ dákẹ́ bó ṣe léwu kó mọ lérí ọ̀rọ̀ tàwọn ṣèdè lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ lórí ọ̀rọ̀ iman tó láwọn èèyàn ṣetán láti ba ayé àwọn èèyàn jẹ́ ìwọ àfáàní lọ́wọ́ ṣetán láti pé àtún ayé ẹ̀ níjẹ́ ní ba ayé àwọn èèyàn yìí jẹ́ àjọmọ̀ fani ọlọ́run ti wá ṣe é fúnra wa lásìkò yìí òǹkálukú ọ̀rọ̀jọ ní access àti lọ láti sọ̀rọ̀ lẹ́nu ìwé tó òǹkálukú jọ ní ẹ máa sọ aburú yín ẹ̀sìn mọ́ra àti ọmọ sọ dáadáa ti yín náà àmọ́ mẹ́ta so afákan lówó onye ó ya mẹ́ta yẹ́bùlùgbòlù ya yẹ́wò mẹ́ta mẹ́rin yìí ó ní ilé tó ń kọ́ jùlọ wá fẹ́ kọ́ pé báyìí jùlọ fẹ́ kọ́ parí báyìí وغيرك وأنت تبلغ وأنت تبنيه وغيرك يهدم وانقى àmì sí owó àmọ́ tó ti bẹ́ẹ̀ náà èèyàn ní relent effort torí ńgbà tí wọ́n wo yẹn apá ti lè ru ẹlòmíì ti so ó ti ẹ̀kọ́ lẹ́pàá àríyá gan tó padà àwọn tí ó fà wọn àbígbà mi kí n kò sì kọ́ wọn lẹ́sẹ̀ tó ní ríbi dé níbi tó ń wú yẹn mọ́ tóbi tó ń kọ́ yẹn mọ́ tó ní ríbi dé bẹ̀ mọ́ láti wò so òun náà ni pé gbogbo àfa lásìkò yìí wàláhì ọ̀rẹ́ kó ń kálukú jòkó kó lè pé ọ̀rọ̀ ta ọ̀ṣídì ọ̀rọ̀ ẹ̀bọ yìí àbí kí wọ́n máa ṣàlàyé rẹ̀ fáwọn yẹn dáadáa so ní pé gbogbo ẹni tẹ́ bá tó bá wá sí rédíò tó bá lóun polongo àdúrà kan fún yín òun polongo kíníkan fún yín òun polongo pé òun àwọn rí náà àwọn ṣe kíníkan àwọn ṣe lóko ẹ̀sìn ẹ̀ mọ̀ pé ń jìbìtì ni ń jìbìtì lẹ́nu yẹn jìbìtì ni lọ́lọ́n kọ́ mọ́ṣá sànú fún wa táwọn sẹ́rí facebook náà pọ̀ lọ gbáà wọ́n sẹ́rí facebook náà gbọ́ lọ gbáà tó pẹ́ wọ́n pé àìwò ah, lélẹ́yìí tó ọ̀rọ̀ kádàrá fẹ́ràn wọn ni kádàrá rẹ àfi orí bíi mọ́tò àfi kọ́ ọmọ sáfíìsì gan káwọn èèyàn kùn ní ọlọ́lù kádàrá rẹ kí ni kọ́ṣàn máa bọ̀ wá bá wa aláfọ̀ ní kí ni kọ́ṣàn yẹn gbogbo àwọn nǹkan báyìí kí ìdáyérú ni ìtàn jẹ ni ìkọlọ̀kọ́ mọ́sá fàánú fún wa so òun náà ni pé ẹni tó ń jẹ́ olùbẹ̀rọ ọlọ́run yóò máa kírun déédéé so sì máa yọ zaka àti bí ọ̀rọ̀ zaka mo ti lọ pé àwọn tó ń yọ zaka ẹ̀kan kíyèsí àwọn tó máa ń ṣe sàárà tó máa ń sanú ẹ kíyèsí ohun tó kù tó yẹ kẹ́ òun náà ni ìtìnà sí ẹbọ mọ́lọ́lẹ̀ ewo ṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn má lọ lè ṣoògùn má wẹsẹ má wẹsẹ so dúró pẹ̀lú ọba tó dá ọ jíkẹ́ tí ọlọ́run bá rí ó yé ọ tó bá kan náà nínú ìròyìn tí ọmọ rí lọ́dọ̀ ẹni tí wọ́n bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run asọ́bùrù alákàdárìlà àwọn olùbẹ̀rù ọlọ́run wọn máa ń ní sùúrù lórí kádàrá tọ́lọ́run bá bá gbé wa ẹni pé tí wọ́n bá rí nǹkan tí ò dáa tí ò dùn mọ́ wọn nínú ìṣẹ̀mí ayé wọn wọ́n sì ní sùúrù sùúrù ẹni tó bá ní sùúrù yẹn ò ká olùbẹ̀rù ọlọ́run lélẹ́yìí olùbẹ̀rù ọlọ́run lélẹ́yìí sàmì ohun tó ṣe pé kò ní sùúrù bí fìtínà bá ti bẹ̀rẹ̀ sí tó rí ìṣòro kan báyìí ó ti ta jáde yóò mọ rojọ́ kí ayé ni yóò mọ kojú bọlé káàkiri ni kò ní dú pẹ̀lú ọba tó dáa àìmọye ẹlòmíì tó yẹ pé ìṣòro ìṣòro tó dé bá nínú ìgbésí ayé rẹ̀ kò ju five percent lọ ìgbà tó bẹ̀rẹ̀ sí ní kíjíkítí kíjíkítí kiri tí ń kojú bọlé kí wọ́n sì sọ di eighty percent fún un then the same ìṣòro ẹyọ kan yẹn náà wọ́n lè sọ di 80% fún nínú gbèsè ayé rẹ̀ so dú pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ kó máa ti kó máa bẹ́ẹ̀ kó máa bẹ́ẹ̀ òun náà ló láti lè bọ́ ọyọ para kí nìkan gbọ́dọ̀ yí ọ bí ṣe orí ìṣòro ọba ti dá mọ́mọ ènìyàn ni ìdùnnú ọba ti dá mọ́mọ ènìyàn ni yóò máa ṣẹlẹ̀ sí ọ ìdùnnú ṣẹlẹ̀ ìṣòro ṣẹlẹ̀ bóore bá ṣẹlẹ̀ sí yóò mọ̀ sákínà ni bí dùbànújẹ́ ṣẹlẹ̀ sí yóò mọ̀ sákínà ni kò lè dúró láyé rẹ̀ kó sàkọ̀rọ̀ sọ́lọ́ ọ̀hún lóhun nìkan fúnra rẹ̀ kí ló dé sẹ́ni tó ń sálọ̀dọ̀ rẹ̀ ń sọ́bọ̀ wáyé ni jọ́tọ̀ ń bọ̀ wálé ayé ni ṣé bí wọ́n nìkan náà bí wáyé ìjọ́ tó bá jáde láyé sí yóò tẹ̀lé ọ ni kí wá ní wàhálà rẹ̀ dó tó bá tó kó ń lọ́mọ bàrí wáyé rẹ̀ òun náà ni ọmọ bó ṣe kú òun náà ló lè tọ́ ló lè yanjú àlámàrí rẹ̀ ọlọ́wọ́n bá ń sọ ọmọ suratul Baqara ó ní wọ́n sọ́ọ́bìrì nàbíl bẹ́ẹ̀ sẹ́ wọ́n dọ̀rọ̀ ń ṣe ráwọn tó máa ní sùúrù nígbà tí ìnira bá bá wọn tí aburú bá ṣe wọn wọ ìnà ìbẹ ìgbà tí ìyà bá ń jẹ wọn tí kọ lọ́wọ́ ni wọn ó ní sùúrù wọn ṣàfaradà rẹ̀ olúwa ní ulaika alladhina sadaqu olúwa ní àwọn tí wọ́n jẹ́ olódodo nù wa ulaika humul muttaqun olúwa ní àwọn olùbẹ̀rù ọlọ́wọ́ bá àwọn tán bẹ̀rù mi nìyẹn tán bẹ̀rù mi nìyẹn sọ̀rọ̀ ẹ̀dá kan ẹni tó bá fẹ́ jólùbẹ̀rù ọlọ́run yóò ní sùúrù ẹni tó bá fẹ́ jólùbẹ̀rù ọlọ́run ọba yóò jẹ́ ẹni tí yóò gba gbogbo nǹkan tí a fojú rí yóò gbà á gbọ́ bákan náà yóò jẹ́ ẹni tí yóò jìnnà sí ẹbọ tó bí nìlà tó bí a ti máa rí àwọn àwọn kọ́ọ̀lù kọ̀ọ̀kan tiẹ̀ ti ń wọlé tó bẹ̀ tó àwòyẹ kí n gbé ìtọ́ àwọn ọjọ́ mi yìí. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullah. Ẹ kó ètò. Alhamdulillah. Ọlọ́run ò ní bẹ́ẹ̀ni ẹkùsí àfá àkí àfá wa àtòfàtà ìsàrùmí àánú ọlọ́run ní fi ilẹ̀ o ọlá tóbi ọlọ́run mo fẹ́ bèèrè bèèrè ní ní ẹlẹ́tọ̀ àti lè máa ṣàdúrà sínú omi ọmọ wa mú kọ́ wa tọrọ nǹkan sí pé kí mo fẹ́ kọ́ wa ṣàdúrà sí kọ́ wa mú ní ẹ mo fẹ́ yan fún yín mo fẹ́ yan fún yín ni omi zemzem lèyàn lè ṣe bẹ́ẹ̀ sí dẹ́nlẹ́yìn náà ìyẹn lè ṣe àdúrà rúkíà rúkíà so àdúrà rúkíà ṣe rúkíà yẹn làwọn alábòsí ni wọ́n ń pa lójú dà ni wọ́n ń sọ dìdàkudà àdúrà rúkíà bísí làwọn yàrá padà débẹ̀ tó máa sọ̀rọ̀ lórí rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba so tó yẹ pé àwọn àṣírí àwọn èèyàn kan bẹ tó yẹ pé aburú náà ti kí ní ìṣe so àdúrà rúkìá lọ́wọ́ àrùn máa ń ka àdúrà ìwá ìṣọ́ nìkan náà sì ní jẹ́ rúkìá àmọ́ pé ẹgbùn mi kẹ wá tọrọ gbùn kẹtẹ wá sínú omi zemzem nìkan lè ṣe irú yẹn fún mo rò pé bóyá àlàyé mi ti clear báwọn so síwájú kí n tó máa gbé àwọn kọ́ọ̀lù yòókù afẹ́fẹ́ tó gba àwọn mùsùlùmí létí pé ní ọ̀la sabt ọ̀la tó ń jẹ́ ọjọ́ sátidé láago mẹ́wàá láàárọ̀ ní ilé kéwọ́ alisunna mọ́tàlásí ní adábàtà ẹni adábàtà ní ilékè wàá lùsùnà tó wà níbẹ̀ tábà ti dé ọ̀dọ̀ alájẹ yàbọ̀ ní ọ̀l kábírì nípa wàá wàá lùsùnà tó wà níbẹ̀ so lẹ́kṣọ̀ wà níbẹ̀ láago mẹ́wàá lọ́la so àwọn ọ̀sáàbù abdulgafar oníwírìdí àwọn ni wọ́n ṣe lẹ́kṣọ̀ níbẹ̀ so àwọn jama mọ́sálásí yẹn ni wọ́n ṣètò wáàsí náà kọ́lọ́nkó mọ́ṣá ṣe ní ọ̀nà ọ̀la fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́nkó jẹ́ kó wúlò ṣẹ́jẹ́ kí n gbé àwọn kọ́ọ̀lù tí wọ́n ń tòṣì mi. sábà nípa ọ̀sùn lọ́wọ́ ẹ tún kún ní rédíò yìí. ẹ bá kún ní rédíò yìí mo ń gbọ́ yín. àwọn tẹ́ tẹ́ àwọn àbá yìí wọ́n mọ̀ gbogbo àwọn ìtàn yìí tẹ́ sì kọ́dà àwọn ọmọ tó ń lọ lè rí àwọn ọmọ tó ń tún. táwọn hmm. àbá ìtàn láwọn eléyìí ẹ̀sìn Hmm. tí ẹni ti sábẹ̀ ti gbé jùlọ wọ́n sì bẹ̀rẹ̀ tó mọ̀ pé àwọn làwọn ti súnmọ̀. wọ́n kò sànù wà yíṣẹ́ kò lọ́kẹ́rà so àbòsí náà nìkan lóun kọ́ gbà lọ́wọ́ àwọn àfa kọ́ sànù wa àbòsí ṣèyí sọ̀hún nifak ló mọ́ sàtọ̀ fún wa. nam ẹ ti wọlé. wa alaikum assalam wa rahmatullah. alhamdulillah. Alhaji Atagi sọ̀rọ̀ ní Lábàá. Náà Alhaji ẹ

tó bá pẹ́ni tó bá mọ ìwòsàn pẹ̀lú rẹ̀ so kì í ṣe kánná Fatima náà aslam ló ti igi bí èso kan ni so ẹni tó bá mọ ìwòsàn rẹ̀ tó bá mọ bá ṣe ń lò bóyá fún jẹ̀díjẹ̀dí fún kinní kan ni kò sí nǹkan tó burú mẹ́ tó bá ti ro ẹbọ pẹ̀lú rẹ̀ bí kéèyàn mọ oògùn akọ abẹ́ ewé akọgùn náà ni kéèyàn mọ igi ẹ kéèyàn fi kí àgbo kò sí nǹkan tó burú mẹ́ tí lọ àìnà. Assalamu alaikum warahmatullahi ẹ̀ka ẹ̀ka. náà mi ká sàn. mo fẹ́ sílẹ̀ yìí nìkan. náà mo ń gbọ́ yín. mo ní gẹ́gẹ́ bá ṣe mo ń gbé ìlú sky ó ní òkúta tí n lè fi àtẹ́rẹ́ pé wọ́n àti ṣe ìyá di ìyá ẹ̀lẹ́gbẹ́. ok. ní ìrìn ìṣá ìbá. bẹ́ẹ̀ ni káyọ̀. náà mi ẹ̀ kí ládé bèrè mẹ́. tó a jọ àwọn ọmọ ẹgbẹ́ kiri tó o tó àwọn ọmọ ìyàwó nínú ẹgbẹ́ kiri ti ṣe é bí a bí bẹ́ẹ̀ àdéhùn hmm. tó hmm. hmm, kò wá kò wá kò gidi bá nínú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ ẹ̀rùn ni àdíjí. àṣùwà lẹ́mi pé iṣẹ́ rí lílẹ́mi kí láti lọ ìrun ìṣá ìlànà tó lè mú ìyàn lọ́rùn ìṣá ìlànà pé kẹ́kọ́ ẹ bá mọ̀ pé rẹ̀ ayé ní jàmá láti fi rí kí ṣùgbọ́n tó àpéyàn bá lẹ́yìn pé mo ẹ̀ máa kí bọ̀ tí mi ti ṣe lọ́mọ fẹ́ kó gbẹ̀yìn ni ẹnìyàn wá kí tó fi kó wá kú ẹnìyàn ò jẹun toró lẹ́mi pé òun kò tí ì kéde pé ó ní pé òun ò ní kì í so uh, inṣàlá láì pé bóyá lásìkò lónà àbí tọ ọjọ́ ti lọ so inṣàlá tó bá di ní uh, bóyá yìnyín ètò ẹ lè máa pè mí zero eight one zero three three five one five one nine zero eight one zero three three five one five one nine so akámẹ́gbàgbé ní ọ̀la ní masjidi alisuna ní adabata kápàdé ustazo abdulgafar oníwìdìdí so láti ní aago mẹ́wàá ní àárọ̀ so àbúfàtà ló ń dágbére pé subhanakallah wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. السلام عليكم ورحمة الله وبركاته أحزان قلبي لا تزول حتى أبشر بالغفور Assalamu aleykum ìgbàkúgbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé kéwú bó sì jágbàlagbà ló finú fídọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn ó yẹ kẹ́ ẹ wòye sáàyè téèyàn ti mú mi ìmàmú rẹ̀ gbẹ láláìsí ní fásitì ṣòfò ìwọ̀n jìnnìlẹ̀ ẹ̀kọ́ ọmọdé rọ́sàtú ahli sunnati wal jama'ati lè dèrò sáàtì islamiyyati wal arabiyyah adábàtà ìlọrin fi ṣẹ́gbẹ́mí tẹ̀ lọ́jọ́ kọjọ́ ẹ̀kọ́ kéwú kíkẹ́ níbàámu pẹ̀lú alukur'ani allah yóò sì kún kẹ́kẹ́ fọ́nìrànràn ìwọ́mọlúàbí àmójútó olóye ń bẹ ní sẹpẹ́ àyíká ibẹ̀ wuyì. àgbékalẹ̀ madrasatu ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àtẹ ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan ní ìpele ibtidai ìdádi òfìmọ́ sanawi. aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán lẹ́tọ̀ ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀. ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàfídùl kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí dórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn madrasatu ahli sunna wal jamaa yìí sílẹ̀ fún o. àyíká umu faisal central mosque adábàtà ìlọrin kwara state nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orin oil ládàbàtà nílọrin telephone zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. madarasatu ahli sunna wal jamaa Adabata ìlọrin ni ìtẹ̀síwájú ti débàkéwu kíké tayọ kámọ̀ fẹ́ kọ́sánná fún ni. 95.1.